láti gba gbogbo iyè ẹ̀mí mímọ́ ló yẹ o láti gba gbogbo ògo bàbá mi ló yẹ bàbá mi ló yẹ o láti gba gbogbo ọlá bàbá mi ló yẹ bàbá mi ló yẹ o láti gba gbogbo iyè ẹ̀mí mímọ́ ló yẹ o láti gba gbogbo ògo ọlọ́run á tún dúpẹ́ lọ́wọ́ yín fún oore ọ̀fẹ́ àti àǹfààní tí ẹ fi fún wa láti tún jẹ́ àlàyé ọkàn ọlọ́run adúpẹ́ oṣù kínní oṣù keje oṣù kẹta oṣù kẹrin oṣù karùn-ún oṣù kẹfà ló tún parí bí ayé ṣe fẹ́ fún wa ẹ ò jẹ́ kó rí bẹ́ẹ̀ ọlọ́run adúpẹ́ bàbá gba ọpẹ́ wa ọmọ gba ẹ̀yìn wa ẹ̀mí mímọ́ ògo ni fún orúkọ yín fún ìsìn tòní tó tún jẹ́ ìsìn ọpẹ́ níwájú ẹ̀yin ọlọ́run fún ìsìn tòní tó tún jẹ́ ìsìn ìyìn níwájú ẹ̀yin ọlọ́run ìsìn wa kó jẹ́ ìtẹ́wọ́gbà ọpẹ́ wa kó jẹ́ ìtẹ́wọ́gbà ó ní ènìyàn bá máa yìn olúwa fún oore rẹ̀ lórí àwa ọmọ ẹ̀dá ọpẹ́ ìyì àtọlá ni mo mú wá o bàbá ènìyàn o ènìyàn bá máa yìn olúwa fún oore rẹ̀ lórí àwa ọmọ ẹ̀dá. ọpẹ́ ìyìn àtọlá ni mo mú wá o bàbá ọlọ́run mo dúpẹ́ lọ́wọ́ yín torí bí ènìyàn ti rò wípé ìlú ò lè dára fún àwọn síbẹ̀ ẹ̀yin ọlọ́run ń fi ara yín sí ipò ọlọ́run láti jẹ́ kí ohun gbogbo kó máa rọ̀ wá lọ́rùn ọlọ́run adúpẹ́ ọlọ́run ayìnyín adúpẹ́ ayìnyín adúpẹ́ ayìnyín ohun tá à ń wò lónìí òun náà ni láti dúpẹ́ lọ́wọ́ ẹ̀yàn ọlọ́run ó ní mo wo wájú mo wo ẹ̀yìn àní mo wọ̀ tún mo wo sí i mo wo ké mo wo lẹ̀ ọpẹ́ ló yí mi ká mo wo wájú mo wo ẹ̀yìn o mo wọ̀ tún mo wo sí i mo wo ké mo wo lẹ̀ ọpẹ́ ló yí mi ká mo tún ní ọpẹ́ ló ń jẹrẹ ọpẹ́ ló ń jẹrẹ kì í jẹ̀ba kì í jẹ kọkọ rẹ o ọpẹ́ ló ń jẹ rẹ ọpẹ́ ni ọpẹ́ ló ń jẹ rẹ ẹ bá mi fi fún ọpẹ́ ló ń jẹ rẹ kì í jẹba kì í jẹ kọkọ rẹ o ọpẹ́ ló ń jẹ rẹ fún àwọn tí wọn wò báyé ò lè dára fáwọn ọmọ tẹ̀yìn Ọlọ́run ń jẹ káyé máa dára fún wọn fún àwọn tí wọ́n wò pé covid nineteen ti kó bá àwọn tẹ̀yìn ọlọ́run ò dẹ̀ kó bá wọn ọlọ́run a dúpẹ́ torí pé ò jẹ́ ká gborúkọ aburú ọlọ́run a lórí ìjọ Gethsemane Baptist Church ọlọ́run adúpẹ́ lórí ọkùnrin adúpẹ́ lórí obìnrin èrò tí ènìyàn ẹ ò jẹ́ kó wá sí ìmúṣẹ èrò tẹ̀yìn ọlọ́run rorò wá òun lẹ̀yìn ọlọ́run múṣẹ ẹlẹ́rò tẹ́ rorò wá ní èrò àlàáfíà èrò láti mú wa lọ sí ìgbà ọ̀pọ̀ èrò láti fi wá lọ́kàn balẹ̀ ọlọ́run adúpẹ́ ní gbogbo agbọ́n ní gbogbo ọ̀nà lórúkọ jésù ọlọ́run gba ọpẹ́ wa ògo ni fún orúkọ yín lónìí ẹ tún ṣí ilẹ̀kùn ayọ̀ sílẹ̀ fún wa lónìí ẹ tún ṣí ilẹ̀kùn àgbàyanu sílẹ̀ fún wa lónìí ẹ ṣí ilẹ̀kùn ìyìnyín sílẹ̀ fún wa a ó máa yìn a ó máa gbé yín ga Jésù Olúwa wa ohun tí à ń wò lónìí òun náà ni bàbá mi ló yẹ láti gba gbogbo ọlá ìyìn àti ògo my father is worthy to receive all praises all honour and all glory. And à ń ṣe àṣàrò nínú ìwé orin Dáfídì karùn-ún dín ní ọgọ́rùn-ún Psalm ninety-five. À ń ṣe àṣàrò we are meditating from the book of 90, eh, Psalm ninety-five the book of Psalms chapter ninety-five. Màá dẹ̀ kà fún wa ní Yorùbá. Mo fẹ́ ká fi ara balẹ̀ nítorí lẹ́yìn ẹ̀ a ó lọ láti lọ yin Ọlọ́run. Àwa tí à ń ṣe ọjọ́ ìbí tí à ń jẹ́ ọlọ́pẹ́ pàtàkì oṣù kọ̀ọ̀kan tó yẹ pé covid nineteen là ń tọ́jú owó wa fún mo fẹ́ ká ṣe àtúnṣe àwa tí à ń jẹ́ ọlọ́pẹ́ oṣooṣù ta ò rí ọpẹ́ dá níwájú ọlọ́run tó yẹ pé ohun tá ó so mọ́ náà ni pé coronavirus wà nígboro mo fẹ́ ká kíyè sára coronavirus kò ní gbowó lọ́wọ́ yín lórúkọ jésù coronavirus kò ní gbowó lọ́wọ́ mi lórúkọ jésù coronavirus kò ní gbowó lọ́wọ́ ìjọ wa torí náà ẹ jẹ́ ká ṣe àkíyèsí o ìdí tó fi yẹ ká máa dúpẹ́ wọn ò gbé ìwọ lọ sí isolation center ògo ni fún orúkọ olúwa wọn ò gbé èmi lọ sí isolation center ògo ni fún orúkọ olúwa à ń lọ kà nínú orin dáfídì karùndínlọ́gọ́rùn psalm ninety five ẹ wá ẹ jẹ́ kí a kọrin sí olúwa ẹ jẹ́ kí a wó ìwó ayọ̀ sí àpáta ìgbàlà the rock of our salvation àpáta ìgbàlà wa ẹ jẹ́ kí a fi ọpẹ́ wa sí iwájú rẹ̀ kí a sì fi orin mímọ́ wó ìwó ayọ̀ sí ọ̀dọ̀ rẹ̀ àwọn ẹgbẹ́ akọrin á darí wa lórí fún ìṣẹ́jú péréte mo fẹ́ káwa náà nínú ayọ̀ ìgbàlà ọlọ́run nínú ọkàn wa mo fẹ́ káwa náà tún tẹ̀síwájú láti yin ọlọ́run ọlọ́pẹ́ mi pọ̀ lọ́dọ̀ rẹ̀ o ayé ò pa mí lẹ́kún mojó mo yọ̀ nílé rẹ̀ o ọpẹ́ yẹ bàbá òye ọpẹ́ mi pọ̀ o ọpẹ́ mi pọ̀ lọ́dọ̀ rẹ ayé ò pa mí lẹ́kún mo jó mo yọ̀ nílé rẹ o ọpẹ́ yẹ bàbá òye ó tún lọ́nà ọpẹ́ mi pọ̀ lọ́dọ̀ rẹ jésù ọ̀nà pẹ̀mí pọ̀ èmi ò ní ṣàlàyé dúpẹ́. ẹ jẹ́ kí a fi ọpẹ́ wa sí iwájú wá sí iwájú rẹ̀ kí a sì fi orin mímọ́ wó ìhó ayọ̀ sí ọ̀dọ̀ rẹ̀ ẹsẹ̀ kẹta sọ wípé nítorí olúwa ọlọ́run tí ó tóbi ni àti ọba tí ó tóbi ju gbogbo òrìṣà lọ. ohun tẹ́yìn lè máa sìn tẹ́ lè máa bẹ̀rù gbogbo ohun tó lè máa gba ipò olùṣọ́ àgùntàn tó lè máa gba ipò jésù tó lè máa gba ipò ọlọ́run ìbéèrè wípé òun nìkan ló yẹ ká dúpẹ́ fún torí pé ọlọ́run tí ó tóbi ni àti ọba tí ó tóbi ju gbogbo òrìṣà lọ ẹsẹ̀ kẹrin níní ìkáwọ́ ẹni tí ibi ọ̀gbìn ilẹ̀ wà gíga àwọn òkè ńlá pẹ̀lú tirẹ̀ ni òun ló jẹ́ kó ke ga òun ló ṣe fálì òun ló ṣe mountain tirẹ̀ lé okun òun lé ó dáa ọwọ́ rẹ̀ yóò sì dá ìyàngbẹ ilẹ̀ ẹ wá ẹ jẹ́ kí a wólẹ̀ kí a tẹríba ẹ kí a kúnlẹ̀ níwájú olúwa ẹlẹ́dàá wa kì í ṣèkúnlẹ̀ torí orúnkún láti inú ọkàn mo fi fẹ́ ká kọrin ká yin ọlọ́run lónìí ká fowó wa dúpẹ́ ká fohun gbogbo dúpẹ́ gbogbo gbogbo tó bá lè ná láti fi dúpẹ́ ẹ wá kí a wólẹ̀ kí a tẹríba ó ní kí ẹ jẹ́ kí a kúnlẹ̀ níwájú olúwa ẹlẹ́dàá wa. látinú ọkàn mi mo yin olúwa látinú ọkàn mi o mo yin olúwa torí ìwà láyé mi lónìí kì í ṣe mímọ̀ ṣe wíwá tèmi wà láàyè oore ọ̀fẹ́ Jésù ni mo ní láti inú ọkàn mi o mo yìn Olúwa kì í ṣèkúnlẹ̀ torí orúnkún but from the bottom of your heart think front think back left and right and give praises to God wo wájú wẹ̀yìn wò wọ́n á fẹ́ ká ṣe nǹkan kankan ìtàtò tí àwọn ọlọ́pẹ́ oṣù tí wọn ò bá rí ara wọn bí ọlọ́pẹ́ tí coronavirus bá lock wọn down last month coronavirus lock them down upper month coronavirus lock some down lóṣù yìí àwa tí coronavirus ò ráyè kó sínú ayé wa ni mo fẹ́ kẹ́ ẹ jẹ́ ká dúpẹ́ torí àwọn ọmọ Ísírẹ́lì kọ̀ọ̀kan sọ wípé àwọn ò ní kọ orin Ọlọ́run ní ilẹ̀ àjòjì wọ́n lẹ́yìn ọmọ Ísírẹ́lì ẹ kọrin fún ẹ kọrin ìlú yín fún àwọn ní rárá no matter the situation we might be passing through we will never never sing our song in bondage ẹ̀yin tẹ́ rí ara yín bí ọlọ́pẹ́ you might not celebrate your birthday you might not celebrate whatever whatever but celebrate the goodness of God ẹ ṣe àjọyọ̀ dídára Ọlọ́run as I want to round off nítorí òun lé Ọlọ́run wa àwa sì li ènìyàn pápá rẹ̀ àti àgùntàn ọwọ́ rẹ̀ ó ní bí ẹ̀yin ò bá gbọ́ ohùn rẹ̀ ẹ ṣe gẹ́gẹ́ bí ìránṣẹ́ ọlọ́run bó bá ṣe darí yẹn láti pàṣẹ ẹ̀mí mímọ́ wá let's give thanks to God let us celebrate his goodness à ń lọ à ń bọ̀ ògo ni forúkọ olúwa látijọ́ tí wàhálà yìí ti bẹ̀rẹ̀ àwọn kan ń lọ èkó on daily basis and they are coming back home safely without coronavirus Some are going to their places of work. But at the end of the day, they will come and sing coronavirus. That is an ingrate to their God, to their creator. Awata More Olorun. We will celebrate God today from the bottom of our heart. We will celebrate God today with our substances. And the Lord will uh, accept our praises. The Lord will accept our thanksgiving. The Lord will accept our giving in his presence. ọlọ́run yóò tẹ́wọ́ gba èyí wa àwa tá a mú oore ọlọ́run a ó yin ọlọ́run nínú ohun gbogbo a ó yin nínú oore a ó yin nínú ijó a ó yin nínú ìfisílẹ̀ fún ọlọ́run pé lord take this one it's not even token and we shall be blessed in jesus name. ọlọ́run á lọ wọnú ìyìn lọ properly láti yìn yín ọlọ́run ẹ̀mẹ́ mímọ́ ẹ ṣí ilẹ̀kùn ọ̀run sílẹ̀ fún wa ọ̀run tó ti ṣí lórí ayé wa ọlọ́run má jẹ́ kó tì àwa tí à ń mú orí ọlọ́run ọlọ́run ẹ̀mí mímọ́ ẹ jẹ́ kó jẹ́ ìtẹ́wọ́gbà àwọn tó wò wípé the Lord did not do anything in their lives Lord teach them Lord teach them Lord handle them thank you everlasting Father in Jesus mighty name we have prayed lẹ́yìn tí a bá ìjọ yin ọlọ́run tán pẹ̀lú àwọn ẹgbẹ́ akọrin àgbogbo wa lápapọ̀ a ó jọ ṣe oore ọ̀fẹ́ lápapọ̀ shalom. ní báyìí ẹ jẹ́ ká dìde dúró lórí ẹsẹ̀ wa láti lọ yin Ọlọ́run. thank you ṣé olúwa o ṣé bàbá o o ṣé olúwa a dúpẹ́ bàbá o ṣé olúwa o ṣé bàbá o o ṣé olúwa a dúpẹ́ o bàbá o ṣé olúwa o ṣé bàbá o o ṣé. ṣé bàbá o o ṣé olúwa. Shemi. rìn sókè sódò ó pa wá mọ́. ọpẹ́ tipátipá kò jẹ́ ká bá wọn dà o àfi gbogbo